الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أبا الله سبحانه وتعالى أطروا صلاة والسلام أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أعطنا بصوة لأنك ولكن القرآن الكريم لكن من سورة العنكبوت آية أعوذ بالله من الشيطان الرجيم ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون الله سبحانه وتعالى ولا تجادلوا أهل الكتاب أي أولي الضراء أي مسلمين وما قاموا في أقل الكراء وما قاموا إلا بالتي هي أحسن àti ní ọ̀nà tí ó fi dáadé lọ ìgbà ìgbàlú ní ọgọ́rọ̀ ìgbàlú ìgbà àbùrùn tí ó bá ṣe àbòsí nínú wọn. Ayọ̀ yìí ó rinlẹ̀ ìdí àmì sí àṣìdáàrí bí kẹ̀kì ìyẹ̀ àṣàmù ìmọ̀ dìbẹ́tì pẹ̀lú àwọn èèyàn ní ọ̀nà tí obìnrin dáadé lọ torí pé àníyàn tí a fi mọ́ ń bá àwọn èèyàn dìbẹ́tì àníyàn tí ara ìpín ní òdodo ni kò ń ṣe àníyàn pé mo fẹ́ borí eléyìí ló fà á ìjẹ́ pé ìkànnà àwọn afẹ́sìn al-Imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n lọ́kùn òní bá èèyàn kan tó gbádùn káwọn bá dìbéètì lórí ọ̀rọ̀ àyàfi tí àwọn bẹ̀ lọ́wọ́ bá kọlọ́ọ̀bá kó fi òdodo sí orí àárín àwọn àbí orí àárín ènìyàn àti tí kó ṣe àti jẹ́ nǹkan tí ó kílẹ̀ káwọn méjèèjì sọkálà ń báyà dìde kò gbọdọ̀ jẹ́ wípé nítorí pé mo fẹ́ borí rẹ̀ òun ni ẹni tó máa ń báyà dìde nítorí pé mo fẹ́ borí ẹni rẹ̀ bí òdodo bá kílẹ̀ sí èmi gbà eléyìí ẹni máa ṣẹlẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ dìde ìtàwọn èèyàn máa láwọn bára wọn ṣe ó fẹ́ borí mi tí olùgbọ́ wá tó ẹ̀sì láti ọ̀dọ̀ ẹrù kejì rẹ̀ yóò fàrígá kò nígbà náà ni ìgbẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn dìbẹ́tì táwọn èèyàn ṣe kò kí ń yọrí síbi tí ó dá torí pé àníyàn àwọn tí wọ́n ń dìbẹ́tì ní àníyàn wọn ò dá wọ́n lè fi òdodo ká fi ṣe ìtí ó ṣe bójúbójú ìpá àwọn wá gbogbo ṣùgbọ́n kẹsí wọ́n wá gangan òní bí wọ́n ṣe borí bí ìkíní kejì wọ́n ṣe borí ẹni kejì ọlọ́pàá subhanahu wa ta'ala ó ní wà láti jàdínú àhàlẹ́ kìtàbí ilẹ̀ àbílẹ̀ ní sí àhàlẹ́ àwọn tí a fún ẹ bàbá wọn dìbéètì ẹ bá wọn dìbéètì ní ọ̀nà tí ó fi dáa jùlọ ìtẹ̀fẹ́jẹ́ tí òdodo kó yé wọn kò ṣe pé orí pé kàfẹ́tì sí ti wọn lápá ẹgbẹ́ kí nǹkan kó clear sí wọn ni èyí ń yẹn lè fún wọn so ló jẹ́ pé àwọn nínú wọn látara ìdìbò èsì pẹ̀lú wọn lọ́nà tó fi dáa jùlọ tó jẹ́ kí ẹlòmíì gba ìsìláàmù nínú àwọn áhàlì kíkà àwọn tá a fún síra tó lè kí ọlọ́wọ́ bá ń pe àkíyèsí àwọn mùsùlùmí sí ní àsìkò anábíwá Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ní àsìkò tí ó wá lẹ́yìn rẹ̀ náà إلا الذين ظلموا منهم أفعتما جاء لبسين bó ti ẹ̀jẹ̀ pé gbogbo wọn náà ní alábòsí ṣùgbọ́n àwọn ẹ̀kẹ́ ń bẹ tó ṣe pé wọ́n ti ṣe àtòsí fún yín lọ́nà ní tó special ọlọ́nìyàn wọ́n wọn ẹ̀ ẹ̀lì tó mọ́ wọn torí pé wọn lódodo gbọ́ wọn ní òdodo gbà kò sí ń tẹ́ ẹni sọ fún wa tó ṣe kó wọ́n ju ọlẹ́ ẹni lè márùwá àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ òní pé kí ẹ̀jẹ̀ ni tí ó kó àwọn èèyàn mara èyí tí ó jẹ ẹni tí àtẹ̀yìn tó bá tó lé wá fún yín lókù òun ni kí ẹ̀yin náà kí ẹ̀dá padà mú. صلى الله سبحانه وتعالى قل ولا تجادل أهل الكتاب إلا بالتي هي أحسن لم تلي أسمى في أقدم بيت الجلوة إن في أمين القرآن الكريم أطوى láti ìdí déètì ẹlòmí ò torí pé nǹkan ti déètì pẹ̀lú àwọn tákùn kíra yóò àwọn ọmọ torí yẹn máa lọ ka báíbù máa á ilé ìrìnsù nǹkan tí islam ẹ̀kọ́rí jù wọn. mo ló gbẹ́gbẹ́ alimán ahmad rahimahullah ta'ala wọ́n gbà wá nínú musnad wọn Umar radiyallahu anhu ó ń ka àwọn sílẹ̀ àwọn ahli kitabi kan sí ọwọ́ rẹ̀ tẹ̀ ó wá mú wá sọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí anábì sallallahu alaihi wasallam torí eléyìí ó ní àbúkà àwọn ikú náà fi ha yàtọ̀ al ó ní rẹ̀ ọmọ al ṣé ìdààmú fẹ́ bẹ́ẹ̀ nípa àlámọ́rí yìí ṣé o tún wà confused nípa àlámọ́rí yìí tó jẹ́ pé síra àwọn olóńkà sanabuwa muhammad sallallahu alaihi wa sallam olùwàndẹ̀bí nọ́ọ̀sì nìyẹ́bí mo fi ọba tó ní ẹ̀mí mi búra làkọ̀jí tòbí a bẹ́yìn lọ àmọ̀ kéyà mo ti mú wá fún yín ní nǹkan tó funfun gbò ní nǹkan tó mọ́ kangakanga débi wípé wàlàó àná Musa kánà àyíyá tí ànábì Musa àlẹ́yìn sọláàtù sọláà tó bá ń bẹ láyé mi màá wá sí àwọn ìlà bí àná kò ní ní option ju pé kó jọmọ lẹ́yìn mi lọ. قريب اصلا في كتيب الجمالين له طلعت طلعت كلام سطرنا قولي لا تسألوه اما بيري كالكلاوة واني مش كيف ويخبروكم بشيء فتخذبوه لكن عاصفني وعن دراني لن يكون àpò ìtọ́lẹ̀ sọ fún yí òdodo rí àwọn ìkẹ̀sìbúkù ìfọ̀sìkúkù àwọn ìkẹ̀sìbúkù àbíkó ẹgbẹ́ wọ́n sọ fún yí ìkẹ̀sìkó jẹ́ irọ́ fọ̀sìkúkù ìfọ̀sìkúkù yóò wá jẹ́ pé kí ni ẹ gba ìdójẹ irọ́ gbọ́ torí wọ̀lẹ́bí náà ti rí ẹ́ ni ó fi ọba tó ní ẹ̀mí mi búra láwọn anna musa kana hayyan tí ànábì musa bá ń bẹ láyé máa wá sí àwọn ìlà ìyẹ̀tẹ̀rẹ̀ àmì kò ní ní option ju pé kí ó tẹ̀lé mi lọ kó jẹ́ lára ọmọ lẹ́yìn tó ló fi wáyé pé tá a bá ní à ń ṣe pẹ̀lú àwọn àlùkùtà ìyẹn ìtumọ̀ sí pé káwá lọ jòkó ti síra wọn kò ṣe pé yẹn là á máa á eléyìí ànábì sọlá àtọ́n kọ́ṣọ̀n ọba òní torí pé tíra wọn tó ń bẹ lọ́wọ́ wọn àwọn irọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ láwọn nǹkan wípé kò dá làáfíà ṣògbó láti fẹ́mọ̀ ìdí ó lálàáfíà àti tí ó lálàáfíà nínú nǹkan tó ń bẹ lọ́wọ́ wọn sọ̀rọ̀ nígbà Muhammad sallallahu alaihi wa sallam ló fi ní ẹ má béèrè ìkẹ̀kẹ̀ lọ́wọ́ wọn èèyàn má béèrè ìkẹ̀kẹ̀ lọ́wọ́ wọn lórí tó bá béèrè wọn á sọ fún yín ó yẹ kí ló pé nǹkan sọ fún yín nǹkan tí ó dodo ni èyí ó pè rọ á pé òdòdó lẹ pè ní rọ ó dẹ̀ ṣe kó ṣe pé kí wọ́n parọ́ fún yín sọ́nà parọ́ fún yín yìí ẹ̀yìn ó gbà gẹ́gẹ́ bí òdodo ó túmọ̀ sí pé ẹ ti gba irọ́ ní òdodo tí wọ́n béèrè kankan lọ́wọ́ wọn eléyìí lọ́rọ̀ sí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ fún ọmọ حكم الإمام البخاري رحمه الله تعالى أنا بوا لكي عبد الله بن عباس قال الله يمسكم وأن تبارك أولئك كيف تسألون أهل الكتاب عن شيء أي مسلم كلا لهم بيرز قالوا أهل الكتاب وكتابة الذي أنزل على رسول الله صلى الله عليه وسلم أحدث كلا فلما بقى لكم وتشاء محمد صلى الله عليه وسلم أحدث هو ما رسلت ju síra àwọn ìyàwó ojú tó ń ṣe tó rà lọ tẹkọrọmọ́nàwó máàbọ̀ ẹ̀ ń kà ní nǹkan tó ṣe pé ó kí ọ lẹ́mìíṣàn tí wọ́n ti gbà ìlú wọn ìdí ìkópa ti sínú rẹ̀ ní ọ̀kọ̀dà àgbẹ̀fọ̀kù bẹ́ẹ̀ ànábì ti sọ fún yí sọlọ́gbọ́ ọ̀sán àmì àhàlẹ̀ ìgbà ètí àwọn ta fún kíra بدلوا كتاب الله وغيروه وانتلوا لهم وقتا وكتبوا بأيديهم الكتاب بكنا وقوا كثيرا تشتوا في كتاب الله وقتا يقول الله سبحانه وتعالى تقوان والقرآن وقالوا من عند الله ومن إليه تاقوا أتدلوا بالجوا ليشتروا به ثمنا قليلا nítorí kan lè bá fi gbà tí ó tó kan lọ́wọ́ àwọn èèyàn aláìsàákùn máa já àkómìnà ẹ̀yìn ahmad aláìsí ṣé ìmọ̀ alùpùránì tó ti jẹ́ wá bá ní ó kọ́ fún yìí ìpè kẹ́ má bèrè lọ́wọ́ wọn láwọn lọ́ọ̀yì máa rọ àyà mi kò mọ̀ rọ́ọ̀dù láti ẹ̀sọ́ àlùkù máa ní lẹ́rù ìhùndì àrẹ ó ní ààrẹ nìkan tó wọn bèrè lọ́wọ́ yìí èyí tí ọlọ́run bá sọ̀kalẹ̀ kí lè lọ bá wọn fún kí lè lọ bá wọn fún alukóraani tó ń bẹ lọ́wọ́ yìí nǹkan tó wà áhùdásù yìí ó wà mọ́ọ́rù pẹ̀lú bá tó dọ̀ ọlọ́run bá tó ṣe pé tẹ̀sán òun òun mcdon lọ́dún òṣèlú ẹ̀ńkà tó pí ọ́ tí ó wà dàgbé bẹ́ẹ̀ رغب سبحانه وتعالى كما في القرآن إن كتبه معشر إنا نحن نزلنا الذكر وإن له لحافظ الله أن الذكر نبي تشي القرآن أو على فوقل على المدار المبين سلوكتي الله سبحانه وتعالى ولله في الباطل من بين يديه ولا من خلفه ولما بني الباطل في بكير كن يوم والقرآن الأيلات سوى القرآن يؤمن بشي من بشي ولكن أتكوى نبوى محمد صلى الله عليه وسلم كيف يريدك فيكم انتظر انك تكون عشير يؤمن بشي àṣírí rẹ̀ yóò tú lẹ́sẹ̀kẹsẹ̀ so ilé ẹ̀ka tí ó ti yẹn so ẹni tó ṣe pé ó lòun fẹ́ ṣe ìbéèrè pẹ̀lú àwọn kírísítẹ́nì àbáwọn jù tó wà lóṣù kó ti kíra wọn ó ń bẹnu kíra àwọn kankan ti yí padà nǹkan ti yí padà ìṣèjọba ṣe ń bẹ ọmọ wọn ṣe ń kà والله سبحانه وتعالى يحرفون الكلمة من بعد مواضعه ọlọ́run ní wọ́n ní ọ̀rọ̀ padà bó ṣe wà ń tẹ̀ kọ́ ló ṣe wà bá fi sọ ọ́ kalẹ̀ fún àwọn àmọ́bìnrin wọn kọ́ ló ṣe wà wọ́n ń yí padà kí ẹ̀ ló ń ọ̀fẹ́ fi yí padà òun ni láti lè fi rí nǹkan gbà lọ́wọ́ àwọn èèyàn ìní ìwó gbélé rọ́ọ́ ولي لي بس ولا ما بس تجد ولا ما بس القرآن الكريم انتقي وانش مبوم كهني يشر لي ثمنا قليلا لتولي كم باري وغبا وغوي وتيوتون كاسي اللهم بس تسمعني ويا يا أيها الذين آمنوا وفيوز الله إن كثيرا من الأحبار ورهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله ọlọ́run ní tó pọ̀ nínú àwọn àlàgbà àwọn afẹ́ẹ̀sì àwọn nàṣọ́rá wọ́rùgbà bákanáà àwọn èyí tẹ́lá wọn sí ìmọ̀lé tẹ́lá wọn sí ìjọsí ẹ̀yà kúrú náà mọ́ àlàmì náà ti lè sọ ọ́ wọ́n jẹ owó àwọn èèyàn ní ìlú ìdúrà àtẹ̀lé ìgbà wọ́n lè ń gbórí àwọn èèyàn kúrò ní ojú ọ̀nà ọlọ́ọ̀lá sọ àkùrán ti tó àṣírí wọn fún wa lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ nàbẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam tó àṣírí wọn fún wa lọ́pọ̀lọpọ̀ so kí ẹ̀kan wá ní òun ṣe comparative nìkì yóò wà jẹ́ pé nǹkan tí wọ́n jòkó jì òun náà ní eléyìí òun ní Abdullahi tòun náà sọ pé wọ́n ti wọ́n mú yín ẹ má ṣe kí ni ẹ má ti kó ti nǹkan yìí sọ̀rọ̀ jẹ́ pé Abu Hurairah radiyallahu anhu òun náà sọ nípa nǹkan tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ lórí ọ̀rọ̀ yìí Al-Imam Bukhari rahimahullahu ta'ala wọ́n tún gbà wá nínú kìtàbù tẹ̀sí láti ọ̀dọ̀ Abu Hurayra ìpé àbúrò ọ̀dọ̀ láàrin tó pé káàna àmì kìtàbù àwọn tí a fún kíra wọ́n lè gbé ṣùgbọ́n yàkàrà ọ̀nà tàwọ́rá wọn mọ̀ ká tàwọ́rá tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ fún bíga ẹ̀fọ́ àdúgbò wọn mọ̀ ká pẹ̀lú èdè ìdúró wọ́n yóò fọ́n wọ́n wà tún fún àwọn lábáwá tán gbé màdínà kájá àwọn mùsùlùmí wọ́n tu wọn fìlà àràbíyà kò lè lè lárúbáwá torí pé èdè tó fi sọ̀kalẹ̀ òun náà ní èdè ibro èdè ibro òun tó fi sọ̀kalẹ̀ so àwọn ọmọ kàádédé tuntun wọn torí pé àwọn yahoo ní àwọn Júù àwọn agbé Mẹ̀dínà àwọn Bànú Nàbí Bànú Kòrèjọ àti Bànú Kẹ́yìnùkọ́ àwọn agbé gbòòrò Mẹ̀dínà wọ́n kó láti àwọn ìlú bí Ṣáàm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá fẹ́ sí Mẹ̀dínà pẹ̀lú àwọn alárúbáwá tí wọ́n jẹ́ ọmọ Mẹ̀dínà inú Mẹ̀dínà ni pẹ̀lú nípa pẹ̀lú àwọn náà kọ́ wọ́n ṣe ń sọ lárúbáwá ìṣúná èdè wọn ó sì wà èdè tó ṣe pé òun náà ni wọ́n ti sọ tó rà kalẹ̀ so tó rà yìí wọ́n á kà á pẹ̀lú èdè wọn òyì fásitì òun náà àdúrà àràbíyà wọ́n wà máa tu fún àwọn lárúbáwá pẹ̀lú èdè lárúbáwá ìgbà àlè Islam fáwọn mùsùlùmí tó فقال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة وأنت بشيلان الله صليك لا تصدقوا أهل الكتاب أما تنقل صبوا ولا تكذبوه بقنا أمامك ونيرا تجد حديث عمر في الصدق كتاب محمد صلى الله عليه وسلم وكيف ó lè jẹ́ pé nǹkan tí ẹ pè ní rọ́ níbi nǹkan tó sọ fún yín ní nǹkan tó dé dòdò yìí ẹ̀ lè fi ṣe rọ́ ó lè jẹ́ pé nǹkan tí ó jẹ́ irọ́ ni ẹ̀yìn ṣe lódodo ó tó ní ẹ má lè fi kẹ̀kẹ́ lọ́wọ́ sanadi musa alẹ́sọ̀rọ̀ àtọ̀sọ̀lá ìjọba ń bẹ láyé màá wọ sí àwọn ìlà ẹ̀fẹ́ bí àmì ọmọlẹ́yìn ni yóò jẹ ọmọlẹ́yìn ni ànábì Musa alayhi salatu salam ní òkè tẹ́lẹ̀ ọ̀rọ̀ bí sàárì mẹ́tàlá mú wá ọ̀rọ̀ tí ọmọ sánàbí sọ fún ọmọ Abdullahi bin Abbas Abu Hurairah رضي الله عنهم أجمعين معاوية هناني أرحت الناس لريلي nípa wípé ká mọ́ ní àmúgbà nǹkan tí wọ́n ń sọgbọ́ wọ́n pè yàn kan ní káàbù àgbà òun gba ìsìláàmù tiẹ̀ ṣùgbọ́n ó mọ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ àwọn ìyàwó bí tó ń bẹ tẹ́lẹ̀ so màáyà wọn sọ pé gẹ́gẹ́ ìmọ̀ọ́bù bùkárí rahimahullah ta'ala ṣe bá wa ìfẹ́ ni tó tún dé lódodo jù láàrin wọn yìí so àmàlẹ́ nǹkan ní ìfúsọ tó ṣe pé nǹkan yẹn ò bíbẹ̀ ìyẹn káàbù àgbà so ló fi jẹ́ pé àmì kìtà ká bàbá wọn dìde ká bàbá wọn dìde lọ́nà tó fi dá jùlọ so àbúrò tí tó ń dẹnu kíra ti wá láti ìlú méjì kò ń ṣe tó ń bẹ́nu kíra ti wọn làá máa lọ á làá lọ máa kà náà téèyàn bá máa díẹ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí láti ìgbàgbọ́ ṣòro ń bẹnu síra fún iná báyìí láti lè fi bùtírẹ́sì ní tí ó ń bẹnu Al-Qur'an eléyìí kò sí nǹkan tó burú rẹ̀ sọlọ́ jẹ́ àwọn afọ́jọ́jù nínú tíra wọn sọ wọ́n fi yé pé tábà bá ní Muhammad sallallahu alaihi wa sallam àwọn arísọ́ planning tí wọ́n fi ń ṣe ìdájọ́ pé ẹgbẹ́ ṣe fún àwọn tí wọ́n ṣe ìdáyẹ̀ anábì sallallahu tó máa bí ìlọ wọn pé kí ló ń bẹ tíra yìí so àwọn tó ń bẹ nínú tíra wọn òun ni pé káfíńkà wọn lójú wọ́n wá gbé wọn káàkiri ìlú báyìí tó ti ń bẹ bàtà sọ bẹ́ẹ̀ yẹ̀kẹ́ ní ìrọ́nà pa so ó lè dọwọ́ bo ìkan ní tíra ẹ̀ ọdí ẹnìkan sí ọwọ́ ń gbítan dọwọ́ bo ní ìgbà tí wọ́n kà á jáde olùkíkan san wọn ló kò pa ní so yẹn ni ó àdúrú pẹ̀lú nǹkan tó ń lẹ́nu alùpàánù kẹrin so irú situation bẹ́ẹ̀ nẹ́lẹ̀ mú tó ń bẹ to tíra wọn tó àkírí pẹ̀lú alkùránì kẹrí láti wò sí takùn wọ́n tí mùsùn níwájú òkúkó ṣe pé lọ́sùn láàárọ̀ lóru yóò ní ohun ohun specialize nínú comparative studies yóò wá jókòó báyìí yóò máa ká o máa mú káàkiri ó ń bẹ nínú ẹ èyí tó ṣe wípé ojú òótọ́ ó ń ẹ ètò ṣe pé irọ́ ni bóun ló ṣe fẹ́ náà bẹ̀nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ló fi ní láàtúnṣe pé kó àlàkùtà ẹ má pe àwọn àtìkà ní olódodo kan bá ń pọ̀ fún yín ọ̀là àtìkà gbogbo ẹ má kù ṣùgbọ́n tẹ́lẹ̀ wọn máa sọ náà ní pé kí ẹ sọ wípé àwọn àpapọ̀ ní kí ọlọ́run wa ti ká ní ọ̀tá ara tí ó tó kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ láti sọ pé kó ara ti dárú wọn láti ká bí gbogbo fún àmìnà ìlànà wà náà ọlọ́ọ̀bánú wọlá tójú àbílú ahmed kíkà bíi kílẹ̀ lẹ́yìn àtàkù ìwà pẹ̀lú déètì pẹ̀lú àwọn tí àkùnṣe ẹ̀jì déètì pẹ̀lú wọn lọ́nà tó fi dáa jùlọ ẹ farabalẹ̀ aláfúsù àti sàwọn kan tètè rọ́ọ̀kù pẹ̀lú ìrora ọ̀rọ̀ ẹ̀dùn lè mọ́ wọn torí pé àwọn náà ṣe é lè wá وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم إن صيت أوقفك إن الله وبسك الإخوان وأنزل إليكم أقبل وإن الله وبسك الإخوان so a gba kóra gbọ́ a gba ìjìnlù gbọ́ a gba jọ̀bùnù gbọ́ a gba kókòtù gbọ́ ẹ kókò ẹ lágbà gbọ́ wọn náà bá tó ní ká gba gbogbo àwọn nǹkan wọ̀nyí gbọ́ náà ló dé sí àmọ̀ wípé tóra wọn ti tọwọ́ wọ̀ ọ́ wọ́n fi nǹkan tí ó kì í ṣàrẹ́ wọn ti wọ́n tọwọ́ wọ̀ ọ́ èyí tí ó kì í ṣàrẹ́ wọn ṣùgbọ́n ìjì tí ọlọ́wọ́ wá sọ kalẹ̀ fún ànábì Ìsá alayhi salatu wassalam tí ó wàtà ìlú tẹ́ẹ̀yì àwa gbàgbọ́ tóra tí ọlọ́wọ́ wá sọ kalẹ̀ fún ànábì Mùsá alayhi salatu wassalam tí ó wàtà ìlú tẹ́ẹ̀yì àgbàgbọ́ ṣùgbọ́n ìtò ń bẹ lọ́wọ́ wọn tó ṣe pé ó jẹ́ òdodo táwa tó tó irọ́ yìí a sọ pé kí ni a kò òdodo irọ́ àwọn kan tí wọ́n ń bẹ́ ló ṣe jẹ́ irọ́ yìí tí a bá lọ gbà á ní òdodo a irọ́ ní òdodo yẹn sọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ àwọn sàhábà lọ́dúnwàmúlá àlèyé ìpé ẹ̀sà tó gbọ́ nítorí ẹni jíra àwọn kan kò rí bẹ́ẹ̀ àwọn rí rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtẹ́ ẹ bá ń kó bá ń tó ń bẹ nínú àlùkò ààrùn ẹ̀hẹ́n ìyẹn pẹ́ dára èyí tó ṣe pé kúrò àti bá dákẹ́ lórí ẹ̀ tó ṣe pé nǹkan sọ nìkan ààrùn tó jọ mọ́ bẹ́ẹ̀ nínú àlùkò ààrùn yìí ṣé ká gbà àbí ká dákẹ́ ká mọ́ sí tètè ìrọ̀rùn tí o bá ti takò tó ní ọmọ alukur'an ààrùn tó ní lọ́pọ̀lọpọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú ẹgbà wa kọ́ ó ní hàtí sí àǹfààní Israẹli ẹ̀sọ́ ìtàwọn àǹfààní ṣáàlì bá sọ pé àwọn tó ṣe léyìí o wọ́n la hajj kò sí kò sí problem kò sí problem ìjọba sọ ẹ̀yìn ẹ̀sọ́ pé ó bẹ̀rù sí àwọn báyìí báyìí ṣùgbọ́n kò ń ṣe pé nígbà tẹ́ ẹ sọ pé ẹ̀ka sọ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nínú àlékún kan ó ní nà ọ̀gá rẹ̀ sí ìdìbò àhàjì torí pé ní àwọn bàbá ìsọ̀rọ̀ àwọn nǹkan mọ̀ká ṣẹlẹ̀ láàrin wọn àwọn nǹkan mọ̀ká ṣẹlẹ̀ láàrin wọn ìkàtàkùn mọ́ eléyìí wọ́n ní àwọn kan lọ yọ̀kan wọ́n wá kó sàárè ibi táwọn sàárè kan wà àwọn ẹja iná bí wà káàkiri ẹ̀ẹ́dì àti káàkiri ọpọlọ́wọ́ ọba kó bá wa kí ìkànnú àwọn òkú ìdí káwá bóyè lọ́wọ́ rẹ̀ ní owó ìlú ó ṣe sí ìlú sàárè wọ́n yan náà bí wà ẹ̀ wọ́n bẹ̀ sí kí ọlọ́wọ́ bá ní ìkànnú àwọn òkú yẹn kó jí àwọn abéèrè lọ́wọ́ rẹ̀ pé bó ojú sàárè ṣe olóhùn ti kú láti nǹkan lé hundred years lẹ́yìn òun sì sí ní ìgbóná iṣẹ́ tó ń ṣe ní ayé ìgbóná rẹ̀ kò sí ilẹ̀ nínú ilé nínú sàárè eléyìí lára nǹkan ìmọ̀ àwọn nǹkan ìmọ̀ bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ láàrin àwọn bàbá ìṣàlẹ̀ tó pọ̀ tó lè ní ìjẹ́ pọ̀ ẹ̀ tẹ̀lé bàbá muhammad allah abdallá ní ẹnà sọ pé rọ́ọ̀nù nǹkan bá sọ fún ẹrẹ̀ mọ́gbà àgbà ètò òdodo rẹ̀ ètò bá ń bẹ nínú síra wọn tó yá wọn ṣe tó pé jù ní ẹ̀wò tó ń bẹ nínú àkùrán rẹ̀ tó bá ń bẹ nínú àkùrán rẹ̀ ẹgbà ẹ̀gọ́ èyí tí ò bá tún àkùrán ẹ̀ má pè é nírọ́ ẹ̀ má pè é lódodo. ìyẹn kẹsàn kó ń bẹnu sí àwọn báyìí nígbà tó bá kó ń bẹnu sí àwọn báyìí sí ìgbàkọ ẹsẹ lódodo ara yìí so ọlọ́mọba wa ta'ala wọlá ti jàdílò ààrẹ ìjáde ìlà ilẹ̀ ìyá àṣàlẹ̀ àtà fún kíra ẹ má fi dé ìtẹ̀lé wọn àyàfi lọ́nà tó bí dáńdí lọ tí tí dáadáa tí tí wọ́n èdò ṣe lódó ìdánilẹ́bí náà bọ́lá fún mímu àfọwọ́n ká má ṣe àbòsí láàrin pẹ̀lú gúúsù ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà wọ̀kúlù ààrùn náà nílẹ̀ ìlú ìlẹ̀ ilẹ̀ náà ìtẹ́yìn ó máa sọ ní pé tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wa àwọn àgbà bọ̀ wọ̀ ó ní ìlẹ̀ ilẹ̀ ìkó ìtọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún àgbà bọ̀ wọ̀ ìlà òun náà wọ̀ ìlà òkùnkùn ọ̀fíìsì ọba tó yẹ kẹ́ ẹ máa ṣèjọ́sìn fún káwa kẹ́ ẹ káwa náà ẹ máa ṣèjọ́sìn fún ọba ọ̀kan ṣe fún kò pé méjì bẹ́ẹ̀ kò pé mẹ́ta bẹ́ẹ̀ ni ṣe ń sin lọ́hùn mẹ́ta ẹ̀yìn sin ọlọ́run bàbá ẹ̀yìn sin ọlọ́run ọmọ ẹ̀yìn sin ọlọ́run ẹ̀mí mímọ́ kò sí tó jọ ọmọ bẹ́ẹ̀ ẹ̀yọ ọ̀kan ṣoṣo náà ni ó jẹ́ pé ọlọ́run bá sọ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìpè ìrìn àdájọ́ sọ fún pé sàhálà ọ̀hún قل على الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم فاطمئن تاكم جرا تعالوا كما فوا إلى كلمة سواء بيننا وبينكم في البدن وهي أبناء تشكون بين يقطع ويقف حتى نعبد إلا الله ولا نشرك به شيئا ike a gbọ́dọ̀ fún kankan ìrìnàjò àmbá a gbọ́dọ̀ wá òkú pẹ̀lú ẹ bó ti rí òkú ma a gbọ́dọ̀ fún kankan ní akẹjú ọlọ́wọ́ bá wà lára ṣẹ́kí bá bá àdínà bá àdọ̀ àbàbà kama múra wa ní ìtànṣe jọ́sìn fún kama múra wa ní ìkàtànṣe jọ́sìn fún àwọn apákan tí ó gbọ́dọ̀ àwọn apákan ní ìkàtànṣe jọ́sìn fún ẹ̀dọ́ ọlọ́run gbogbo wa gbogbo ọlọ́run wa la gbọ́dọ̀ máa sìn a gbọ́dọ̀ máa sìn ẹgbẹ́ wa bẹ́ẹ̀ la gbọ́dọ̀ máa sìn àlùjànnú a gbọ́dọ̀ máa sìn màláíkà àbí ká sìn igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ولا يتخذ بعضنا بعض أربابا من دون الله فوفي الله له tọwọ́pọ̀wọ́ ọlọ́run bá ní ṣùgbọ́n tó bá gún tí wọ́n gbà fọ̀kúrù ṣàárù ẹ̀yẹn kéde fún wọn ike àwa mùsùlùmí là wà àwa tí wọ́n lè fún ọlọ́mọ wa ọlọ́mọ wa kẹ́kẹ́ tó ọ̀gá wa ń sìn àtún náà méjì bẹ́ẹ̀ láti náà mẹ́ta àpọ̀pọ̀lọ́ ọba ló dá wa ló ṣe ìjẹ̀mú fún wa òun nìkan náà ló ní ẹ̀tọ́ tó káṣìjọ́ sí eléyìí náà ní láìláha ìlàmọ́ láìláha sọ́nà wọn máa ń sọ yìí ìpé àwọn gbogbo òdodo ọmọ sọfẹ́jì wọ ilẹ̀ òwúdá wọ ilẹ̀ òkun àṣírí ọba tó yẹ káṣí jẹ́sí àti ìpé ẹgbẹ́ ìṣí jẹ́sí ọkọ̀ ṣíṣe ní wọ̀n náà ìlú láwọn mùsùlùmí àwọn àti wọ́n ló sẹ́ẹ̀lẹ̀ tó bẹ láàrin àwọn àti àwọn àtọ́ra lẹ́jọ́ òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn nígbàgbọ́ nu mẹ́ta lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wọn wọn nígbàgbọ́ nu mẹ́ta lọ́kàn bẹ́ẹ̀ ni àwa ẹ̀rí ọ̀kan ṣoṣo làwa nígbàgbọ́ nu òun náà ni ọba tó ta wa tó ń ṣe jẹ ẹni fún wa tó lẹ̀mí wa tí ó gba ẹ̀mí wa òun nìkan náà tó lẹ́tọ̀ọ́ káṣíjọ sí i. sọ́dọ̀ jẹ́ pé ọlọ́wọ́ bá ti hàn án wọ́n قل لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة أو تسكيمة ثلاثة الله ما من أتكفيني أتكفيني بقنا لقد كفر الذين قالوا إن الله هو المسيح أو تسكي الله أولي زيا كفيني so ó ti jẹ́ pé kò ń ṣe nǹkan tí a tó ṣe é dọ́gbọ́n ẹ ìkan náà là ń sìn ọlọ́run kan náà là ń sìn àti lọ́run kan àwọn mùsùlùmí ń sin ọlọ́run ẹyọ ọ̀kan ṣoṣo àwọn ń sin lọ́run mẹ́ta àwọn ń sin lọ́run mẹ́ta sọ́kòlù ẹgbẹ́ kẹ̀kẹ́ náà ó yẹ ká jẹ náà sí ọlọ́run kan ṣoṣo ọba tó dá gbogbo ayé ọba tó dá gbogbo nǹkan ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ tó ló fi jẹ́ wípé anabuwa muhammad sallallahu alaihi wa sallam láti àwọn kan nú àwọn nasara àwọn bá ní mọ́ṣáláṣí anabi sallallahu alaihi wa sallam ó wá ní ìgbésí pẹ̀lú wọn àwọn sọ fún anabi sallallahu alaihi wa sallam wípé anabi yìí bá ọmọ anabi ní kò ń ṣe ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ọmọ ọlọ́run wọ́n aláwọ̀bá subhanahu wa ta'ala ní tó máa ń fi ìdí wọn gbà ara àwọn tó ṣáàbù sí ilẹ̀ lẹ́ni náà bọ́lá lórí ìlú lára àwọn tó ṣáàbù sí sọlọ́wọ́bá subhanahu wa ta'ala ní tó sọ fún wọn ike ẹja kó àwọn ọmọ wa jọ àwọn ìyàwó wa àti tẹ̀yìn náà kó kí ń yọ àwa ṣe sí fún mọ̀nà sẹ́yìn sanẹ́jà láàrín kan alẹ́ káwá ṣe pé ká ní ibi dandan ọlọ́wọ́ bá kó mọ bá àwọn tó jẹ́ kí àwọn tó ń parọ́ ọlọ́yẹ ọ̀kan tó ṣe ní ẹ̀yìn tí tí ti pé ló ànájú pé kò bímọ ẹ̀yìn tí ti kó bímọ ànájú yìí sá àríkọ́lá tó sọ́rọ́ àwọn òfin ṣe mọ́ lọ إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون àpèjúwe ànábì Ìsá alayhi salatu wassalam bí àpèjúwe ànábì ádámà náà alákọ̀ orí ìṣòro ọdún ọlọ́mọ ọba dá ànábì ádámà látara yẹ̀fẹ̀ tó ń bọ̀ káàdọ̀ láti fún bọ́ ẹkú ìgbà tó máa ń bọ̀ lọ́wọ́ ẹ̀ tán ó dẹ̀ sọ fún pé kí kú ẹ̀yà máa fẹ́ bí tí ó máa mí tí ó máa rìn tí ó máa bápá tí ó máa gbẹ́gbẹ́ tí ó máa ríra ẹ̀yà kúrú ó dẹ̀ dìkẹ́ tó ń bẹ̀ bẹ́ẹ̀ ànábì ìfà àdìsọ́láṣọ sọ́lám kò sí bàbá fún àbọ́kùnrin kan tó báyà rẹ̀ láti pẹ̀. ọlọ́run ọba subhanahu wa ta'ala oní fi Jibril àdìsọ́láṣọ sọ́lám ó fẹ́ ẹ̀mí sí ara ìyá rẹ̀. ọlọ́run ọba ti sọ pé ọmọ ìyàmọ̀ ìlẹ́ta ìmọ̀ràn lẹ́kì àtọ́nà وصدق بكلمة ربها وكتبه وكانت من القانتين مريم تجيب هذا نطاع اليهود عمر عمران التي أحصنت فرجها ẹni tó dáàbò bo abẹ́rẹ́ kò ṣe ìdìnnà ọkùnrin kan ọkùnrin rí ṣùgbọ́n fanapákùnrin sí ti ní róòlì náà àwọn ọlọ́wọ́n bá afẹ́ ní wá sí ara rẹ̀ ní ọlọ́wọ́n bá róòlì rẹ̀ bẹ́ẹ̀ tó kò ṣe jùlọ ọkùnrin kan òkun mọ́ríà ọkùnrin kan òkun rí ẹ ṣèyí tí àwọn ọmọ ń sọ wípé ìrọ̀kátá ń pè ní joseph lọ́kọ ẹ̀ẹ́ ìtàn yóò ẹ̀sẹ̀ lọ ìtàn tó takò alukoran kẹrì ọkùnrin kan òkun rẹ̀ rí kò lọ́kọ kò ní ọkọ فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها wọ̀kútu rí bẹ́ẹ̀ lẹ́ni tó gba ọ̀rọ̀ ọlọ́wọ́ bá gbọ́ ní tó gba tí ọlọ́wọ́ bá gbọ́ àkàánú tí wọ́n kọ́ ní sí ó dẹ̀ jẹ́ kan mú àwọn tí wọ́n ju wọ́jú sẹ́lẹ̀ fún Allah kò ní bàbá kò ní ìyá ọlọ́mọ ọba máa ń pẹ̀lú ọwọ́ rẹ̀ ó dẹ̀ ní kíni ọlọ́mọ bá tẹ́ lára so bí ọ̀rọ̀ ṣe ń kò lélẹ̀ yìí lápọ̀rọ̀ máa fẹ́sìn wá sí yàtọ̀ sí fẹ́sìn wá sí yàtọ̀ sí ó yẹ ká jẹ nígbàgbọ́ nú ọlọ́wọ́ ọba kan náà ní ká máa ṣùgbọ́n àwọn mú tí ó fi ṣọlọ́run sọ́dọ̀ ọlọ́run wọ́n gbé àwọn tí ó tó ọlọ́mọ bá wọ́n gbé sí ipò ọlọ́mọ bá ọlọ́mọ bá sọ pé lọ́kọ́ tábàrà lọ́kọ́ tábàrà lẹ́nu iná káàlù ìnà lọ́ha káàlù tìkàrà àwọn tó sọ pé allah ẹ̀ka lọ́kọ̀ ìfìrí ni wọ́n لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم àwọn tó ní allah ìjọ mariam ìlú wọn so àìsàn tó kílẹ̀ ẹ̀ ayal Quran is clear ṣùgbọ́n bá bàbá wọn ṣe ìbéèrè náà wọ̀ láti jẹun bí àlẹ́kìtà láti lẹ́yìn àtẹnu àmà àwọn ìbéèrè lọ́nà tó tó fi gbà jùlọ ẹni tó mọ̀ ní ó ní ìdí ẹ̀yà ìdílé àlàyé lórí ìjì so àárọ̀ ra pìrìsẹ́ǹtì ẹ̀sìn báyìí wọ́n ó ṣe wo báyìí ó ṣe wo báyìí ṣe wo báyìí èyí dáńdé bí wọn bọ́lá tí wọ́n ṣe àbùsí láàrin wọn bí irú àwọn tí wọ́n bá ẹ̀dùn wa Muhammad sallallahu alaihi wa sallam tán ló ló gbọ́ tọ́jú orí kúkú irú àwọn yìí ẹ̀ kí tí wọ́n lọ́nà tó lè àmọ́ ìlú sọ pé ẹ bá kí fún ìtẹ́gbà ẹjá kọ́ àwọn ọmọ wájú àtàwọn ìyàwó wọn káwá ṣépè ìdí ìdídọ́rọ̀ ọlọ́wọ́ bá kó mọ̀ bẹ́ẹ̀ ìdíwọ̀n ọ̀rọ̀ ìgbà tán gbọ́ so ìpìlẹ̀ ní pé kò ní lè tó bá yẹn àákùnrin ara wa báyìí báyìí báyìí gẹ́gẹ́ bí báyìí sọ kò ń ṣe pé kí wọ́n lọ jòkó ti síra wọn kó sọ pé nǹkan tó wọ́n máa kà ní ẹ lórí pé kí ni kò fẹ́ dìde pẹ̀lú wọn. àwọn máa rọ́bì aláwọ̀ àyìnbó àfẹ́ẹ̀sì ńlá ńlá ní tàbí àtàrí àdámi ti discourage ní ìlọ́jú pé kí síra torí pé síra wọn ó kọ̀ǹtẹ́ẹ̀nì ó dẹ̀ kọ̀ǹté ní irọ́ sórí tó bá sọ fún wa nínú àwọn ìtàn pàtàkì jùlọ ààbò sọ pé kò ń ṣòdodo torí pé ìtàn ní ìṣe àwọn nǹkan ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ tí ó sún wá kùrán tó rẹ̀ tí ó fi kò títọ́ ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n ní ọlọ́wọ́ bó sọ ń pa ní àlùkùrán kiri tó ń dábàá sọ pé irọ́ ni àti ìtòsí òdodo nírọ́ àwọn kan bí wọn lọ sí pé àgbélẹ̀rọ àwọn afá wọn ni láti tòjú gbowó lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe yìí lọ́wọ́ ẹ̀wá tó lọ gbà ẹ̀ náà gbọ́ yóò ti pé ìdí oṣù àgbàgbọ́ ṣùgbọ́n tí a bá sọ wọ́n ń sọ báyìí ní síra wọn sọ báyìí ní síra wọn láì ṣe báwọn àgbàgbọ́ eléyìí kò sí nǹkan tí ó burú lẹ̀ sọ abẹ́lẹ́wọ̀n lọ sí àwọn àbúrò àtàkálá kí ó fi ẹsẹ̀ ìkọ̀kan ara rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته